mi gbọ́. ebi ń pa gidi gan ṣùgbọ́n jásáré kọ orin orílẹ̀ nàìjíríà kó tó máa lọlé pẹ̀lú má bínú ẹ náà lọ́wọ́ aṣojú bíi ojú kínní tó bá kọ́ fáwọn èèyàn tó bá tó bá. Hmm? níbo ni mọ́mi wá mọ́mi ti lọ síbi ọkọ̀. mi gbọ́ ẹ mọ́mi ń dúró de wá ń bí ọkọ̀ ọ̀yà jókòó jókòó jókòó jókòó kọ́ fẹ̀yìntì ń bẹ̀ ní kásáré kọ orin orílẹ̀ nàìjíríà bí àga tó wà lọ́nbẹ̀. níbi ibi tí mo jókòó sí tẹ́lẹ̀ ok wow ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ o kí lorúkọ yín ọmọ ìlú wo ni yín lórílẹ̀‐èdè wo ah, ẹ ṣeun nísìnyí mo fẹ́ kẹ́ ẹ kọ orin orílẹ̀‐èdè nàìjíríà fún wa ṣe é ti ṣe tán ó dìde. dìde. nàìjíríà. ká. ti fèsì rẹwà. pẹ́. pẹ́ ló kó àti ìbàdàn. kí. kì í ṣe àwọn akọni wa. kó. kó má jẹ sàṣàṣẹ. kà sí. kà sí tọkẹtàrà. ìlú. ìlú torí la. láfíà ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín náà ẹ ti kọ́ dáadáa ẹ ní pàtẹ́wọ́ fún wa ok ó dàbọ̀ ẹ ti pàtẹ́wọ́ ìgbà wo ni ẹ ti lọ sí orílẹ̀-èdè nàìjíríà kẹ́yìn. ó ti pẹ́ gan ìgbà wo lẹ wá fẹ́ lọ nísìn. ẹ fẹ́ lọ nísìn nísìn ta lẹ fẹ́ lọ kí lórílẹ̀-èdè nàìjíríà. grandma àti tani. àti àǹtí amina. Mhm, àti tani bíkalẹ̀ yakubu àti tani. àti faruk. faruk wow àti Farouk àti tani. Saheed ok <laughs> àti tani ọ̀nà tí mọ́ ok ẹ ṣeun inú wa sì Alaji. Alaji. Alaji. tani alájì grandpa kọ yẹn ni ṣe grandpa alájì èyà pàtẹ́wọ́ fúnra rẹ̀. Kindly subscribe to our YouTube channel Yoruba and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Odabo.